ayé ò ló wá fẹ́ gbé mi jẹ báyìí. ayé tí kì wá jẹ kó tó di pé àárín mọ. A <laughs> criminal is someone who is guilty of crime. Hey, stop there! Ta ló rán ẹ wá? I will skin you and burn you alive. Is your CCTV actor. repeatedly breaking the law can be ruthless, greedy, and selfish. Ó Entertainment Company in conjunction with Lola Margaret Production presents One More Criminal, Okun Odaranko. Mr. Jojo, I don't shout, I don't make noise. But if you let the young man go me, I need to Babylon, anyone they were Anyone say is One more criminal will go Living a life of no direction, no goals, no aspirations, but survival. Welcome to the creeks. One more criminal will go Why? ta ọ̀tá ẹni tó ń ṣe bí ọ̀rẹ́ ẹni ta amúnisìn tó di ẹ̀tọ́ ẹni mú ta ikú wẹ́rẹ́ jásán tó ń dalérú gbogbo ìbéèrè yìí ni ìdáhùn wá sí inú sinimá tuntun ó ọ̀daràn kan one more criminal starring lola margaret yinka quadri jide kosoko kọ́láwọlé ajẹyẹmí kiki bakare akínọláyà fúnkẹ́ tí zainab bakare akíntúndé yusuf Babeko, ọmọ bọ́lájí ògúngbè yẹmi black kẹmi àfọlábí mojí adéjèjì bọlá majid enito dugbeni and many more. written and produced by lola margaret and directed by seun olaya oku ọ̀daràn kan one more criminal watch out.